والسلام على رسول الله محمد بن الله وعلى آله وصحبه ومن والاه السلام عليكم ورحمة الله وبركاته أتم يلوي في عن سلا يلقى الولي الولي فناني أن يولون سبقني يعني ولي الله وكل ذكرني àdúgbò wa ẹni tó ń pè ní wọlé yorùbá ìyẹn ní sí ẹni ọlọ́run àtòjíjẹ rẹ ní àdúgbò wa ọ̀tọ̀ ọlọ́run ọlọ́run kọ́ mẹ́tí wa lọ́ọ́ dáa rẹ̀ torí rẹ̀ tí wọ́n fi hàn ní ìyẹn ní pé ẹni ọlọ́run ọwọ́ látara àlùwalẹ́ wọ̀wọ́ ìdùnnú sísúnmọ́ nǹkan wàlúkọ́lù kéèyàn wà nítòsí rẹ̀ torí rẹ̀ waliyullah òun náà lẹni tó ṣe wípé ọjẹ́ ni ọlọ́run látàrí ṣíṣe ńtọ́nà wọn bá ń fẹ́ látàrí ṣíṣe ńtọ́nà wọn bá ń fẹ́ gbogbo ńtọ́nà wọn bá nífẹ̀ẹ́ sí gbogbo ntí máa mú ní súnmọ́ lọ ntí máa mú ní rí ọ̀nà ọlọ́run ní ṣe eléyìí ni wọ́n ń pè ní waliyullah káwọn mọ̀ ọ́ pólísì méjì ni àwọn wọlé yìí sọ lọ́ọ̀gá tó pín sí. àkọ́kọ́ nínú wa àwọn náà ni al-muqtasidun al-muqtasidun àwọn míì ni al-muqarrabun àwọn ẹni tí wọ́n jẹ́ al àwọn náà ni àwọn olùsèwọ̀n àtúnwàsí. àwọn ẹni tó ṣe wípé wọ́n jẹ́ ẹni tó fètò sí jíjẹ́ wẹ̀mí. al-muqarrabun náà làwọn ẹni tó ṣe wípé àwọn súnmọ́ lọ́wọ́ bá gan tọ́lọ̀ súnmọ́ wọn tó sún mọ́dọ̀ rẹ̀ gan. báwo láti ti mọ̀ wọ́n tíyẹn fi tẹ̀sà ìwò ló ń fẹ́ jẹ́nu méjèèjì. òní bí àwọn al-muqtasidun àwọn náà làwọn tó ṣe pé yataqarrabuna ila Allah azza wa àwọn máa súnmọ́ lọ pẹ̀lú ṣíṣe ìtọ́jọ́ràn yẹn. min a'mal al-qulub nínú àwọn tẹ́tà fọkàn ṣe ọ̀lùjọ́wá rẹ̀ àti tá à ń fi àwọn oríkèé ara ṣe. àwọn eléyìí àwọn ń fi ọ̀ràn yẹn wọ́n mójútó ọ̀ràn yẹn. ṣùgbọ́n as nínú àwọn awliya àwọn náà alladhina yataqarrabuna ila Allahi bin-nawafil ba'da al-fara'id àwọn náà làwọn ẹni tó ti fi wọn wá ti súnmọ́ lọ pẹ̀lú àwọn náfìlà lẹ́yìn tí wọ́n ti fi àwọn ará yẹn tán ní ìbámu pẹ̀lú tó wá nù hadith al-qudsi man 'ada li waliyyan faqad aadantuhu bil-haqq wa ma taqarraba ilayya 'abdi bi shay'in ahabba ilayya mimma iftaradtuhu 'alayhi wa la yazalu 'abdi yataqarrabu ilayya bin-nawafil hatta uhibbahu nínú hadith yẹn Ọlọ́run bá fi àwọn àwòlíyà sọ́nà méjì. igi ẹnìkan kò sí nǹkan kan tó dùn mọ́ lọ tọ́lọ̀ ń fẹ́ràn bíi kéèyàn máa ṣe ìtọ́lọ̀ wọn bá ti lọ́ràn ẹ̀ ní lórí gbogbo ẹni tó bá fẹ́ súnmọ́ lọ èyí tó pàtàkì jù lọ́yẹ̀ ká mójútó ni ká máa sọ̀ràn yẹn. lẹ́yìn tí ìrọ̀ sọ̀ràn yẹn tán èèyàn ò ní yé máa wájú súnmọ́ lọ pẹ̀lú àwọn anábìlà títí tọ́lọ̀ wọn kò fi nífẹ̀ẹ́ rẹ̀. eléyìí túmọ̀ sí pé tó ń bá mójútó ọ̀ràn yẹn lásán fa من minal muqtasidin ìwọ́n ń bẹ náà ti ń ṣe ìwọ̀ntúnwọ̀nsì ti ń sọ wìláyà ti ń sọ ipò wìláyà ní. ṣùgbọ́n téèyàn bá jẹ́ ibi lẹ́yìn téèyàn ti ọ̀ràn yàn téèyàn tún mójútó náà wá fè èèyàn wọnú àtàbíkù àwọn ẹni tó jẹ ara wájú tuntun lẹ́yìn ìgbà tán mójútó ọ̀ràn yàn tán wọ́n tún mójútó àwọn ànàwáfẹ̀ẹ́. kí wọ́n mọ̀ pé àwọn ẹni tó ń jẹ́ àwòlíyá ìpele ìpele tún ni wọ́n o àwọn ètò ga jù nípò nínú àwọn ni àǹbíyá Allah àwọn ànábì ọlọ tẹsíkọ́ àwọn ànábì ànábì ọlọ ni wọn ọlọ làwọn nínú ṣùgbọ́n gbogbo wọn náà àwòlíyá Allah yìí náà wọ́n tún jẹ́ ẹni ọlọ́ọ̀ ni wọ́n nítorí pé wọn kì í takòtò lọ ẹni tó ga jù nínú àwọn awliya àwọn náà ni àwọn ànábì ẹni tó wá ga jù nínú àwọn ànábì al-mursalun àwọn náà làwọn òṣìṣẹ́ nínú àwọn ànábì ẹ̀yin ti mà ike jíjá ànábì òpin kájọ jíṣẹ́ ṣùgbọ́n jíjó jíṣẹ́ ó túmọ̀ sí pé ànábì náà ni wá nítorí pé jíjẹ́ ànábì fẹ̀ tayọ jíjó jíṣẹ́ ìwé yìí ò lè gbé tìṣẹ́ kó tó má jẹ́ ànábì torí ẹ ẹni tó wá ga jù nínú àwọn ànábì làwọn òjíṣẹ́ ẹni tó tún ga jù nínú àwọn òjíṣẹ́ àwọn náà ní olùlàájì àwọn onípinnu ọkàn àwọn ẹni tó ṣe sùúrù tó ṣàfaradà tó ga jù nínú àwọn òjíṣẹ́ ọlọ́run àwọn náà márùn ni wọn ànábì Nuh ànábì Ibrahim ànábì Musa àti Isa àti anabi wa muhammed aleyhi musalatu wa salam ìkí àti ọlọ́run kọ́ máa bá gbogbo wọn. ṣùgbọ́n o ẹni tó wá lọ láti nínú gbogbo wọn ọ̀nà là anabi muhammed sallallahu alayhi wa alihi wa sallam. lẹ́yìn anabi muhammed aleyhi salatu wa salam lọ́kàn anabi ibrahim lẹ́yìn rẹ̀ lọ́kàn anabi musa lẹ́yìn rẹ̀ lọ́kàn anabi isa lẹ́yìn rẹ̀ lọ́kàn. النبي نوح عليه السلام إلي إنا أن يعتنينا علمته إبي محمد إبراهيم موسى كليمه فعيسى فنوح هم أولو العزم فعلم جاء النبي محمد صلى الله عليه وسلم النبي إبراهيم النبي موسى أن يتولى مبكر lẹ́yìn náà là nẹ́bì Ìsá lẹ́yìn náà lọ́wọ́ kan nẹ́bì Núhà àwọn eléyìí ni ulul azmi minar rusul àwọn onísùúrù pàápàá sùúrù nínú àwọn ọ̀nà. ti mẹ́sẹ̀mú wọ̀lì ni ni tí kìí àti kí gbogbo ẹni tó bá pè é nìkan nínú àwọn àwòlíyà ọ̀tá yọ ká pé ń dẹ́ṣẹ̀ onítọ̀hún ti parọ́ o lópin ìgbà tí wàlí yẹn ọba ti já nàbì tí ò bá jọ̀kan nínú àwọn ìránṣẹ́ ọlọ́ọ̀ tí wọ́n ti yàn mí ọ̀dájú pé jíjẹ́ wàlí rẹ̀ òfin kọ́ má dẹ́ṣẹ̀. àti kí gbogbo bó ti lè wù kí wọlé nǹkan ọ̀gá ń pò kó ti kàràbàtà ní ààyè kò sí bó ti ṣe lè tó nǹkan kan nínú àgbéga àti kò tọ́nà ọba ti fáwọn ànábì ọlọ. eléyìí ni ìgbàgbọ́ àwọn tó ń tẹ̀lé súnà ànábì wa Muhammad sallallahu alaihi wa alihi wasallam. yàtọ̀ sí ìgbàgbọ́ táwọn sọ̀rí kọ̀ táwọn sọ pé wọlé ìdájọ́ ànábì lọ àrùn ìlẹ̀. kò sí bí wọlé nǹkan ti lè ga tó tó ṣe pé yóò tó fún ẹsẹ̀ bàtà ànábì kan. àmọ̀tìbọ̀tì pé yóò wá tó ànábì kámẹ́ tẹ̀sẹ̀ tí sọ̀rọ̀ pé yóò wá tó ànábì lọ kékeré kò lè ṣẹlẹ̀. torí de lẹ́yìn jíjẹ́ wọlé kọ̀ wá ní aṣọ kan pàtó pẹ̀lú rẹ̀ ní wọlé gbọ́dọ̀ máa wọ ọ́ pé àwọn wàlíì ní máa wọṣọ funfun funfun àbá àwọn wàlíì ní máa wọṣọ aláwọ̀ ewé àbí pé àwọn wàlíì aṣọ dúdú làwọn máa wọ̀ kẹlà wọn ní uniform torí wọn yẹ sọ ọmọ sùkúù ìbá yẹn pé skul yẹn máa ń lọ tó tuntun jẹ́ pé kò tí ì tó dìgírí level àbí dìgírí ìjọ pé lọ́ọ̀ ní kọ́ tẹ̀wọ̀n káwọn máa dá uniform sàmá àwòlíyẹ́ ọ̀wọ́ wọn ò ní yunifọ́ọ̀mù kan dábàá pé lọ́yọ̀ pẹ̀lú ìlú ẹ̀sùn ríru rẹ̀ mí ẹ̀là. tẹ́lẹ̀ wọn fi hàn án pé táwọn tọ̀ ikọ̀ máa ń ṣe ti wọn àwọn wọn mọ̀. ọbẹ̀ nu wọn ẹni tó sọ́kí láwọn àni jẹ green ni láwọn tọ̀ ikọ̀ ẹlòmíín sì wà tó ti pé ìtẹ́ tí òtún fi kírun náà yóò tún jẹ́ green. ó ní sábàbí sábẹ́ ń ṣe bẹ́ẹ̀ gbọ́ gbogbo ẹ̀kọ́ apáàtì onítùmọ̀. gbogbo tó bá ti ṣẹlẹ̀ lọ́wọ́ àwọn ànẹ́bí ọlọ́run nínú tó ṣe rí bọ́ ta kó ẹni tí èèyàn lè ṣe tó ju agbára èèyàn lọ sí dáyàn lágara kọ̀tàdédé ṣẹlẹ̀ lọ́wọ́ ànẹ́bí bí ìbá ṣe pé ọlọ́run ṣẹlẹ̀ kó lè bá a jẹ́ ẹni tí máa polongo ń dànẹ́bí ń sọ kó dodo nìyí ìpèníjà ti bẹ̀ẹ̀bẹ̀ tẹ́ bá ní ànábì yìí kìí sá ànábì ọlọ́ọ̀ yóò ti sọ ọlọ́ọ̀ lówó kìkì ní ìyọ̀ ọ̀sẹ̀lẹ̀ bẹ́ẹ̀ àti pé kìí sá ànábì ọlọ́ọ̀ ìwọ náà múrò ẹ̀ challenge ń bẹ́ẹ̀bẹ̀ gbogbo mọ́ọ̀jísà tó bá tó wà ànábì kan kí ni bẹ pẹ̀lú ẹ̀ challenge. tó o bá sọ pé you can do it do it ẹ̀fun láì kó se. ṣùgbọ́n yàtọ̀ sí tó bá ṣẹlẹ̀ gbọ́wọ́ àwọn àwòlíyà yàtọ̀ sí èyí tó bá ṣẹlẹ̀ gbọ́wọ́ àwọn àwòlíyà eléyẹn kò túmọ̀ sí pé bóyá ó dà nábì kẹ́là kò túmọ̀ sí pé bóyá ó ti ju èèyàn lọ kẹ́là ìgbọ́n náà bá mú kó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ni nítorí kó wọ ọlọ́run pé kó ṣẹlẹ̀ bẹ́ẹ̀. sẹ́nìkan bá sọ pé wọ̀lí yìí lè ga títí títí dé ipò wípé kọjá pé ká sin lọ́n òfin sin lọ́n ọlọ́run ti mú kú òfò kéèyàn bá lérò bẹ́ẹ̀ àbí yẹn ti ẹ̀ lérò pé àyè gba wọlé láti jẹ́ni tí ó máa tẹ̀ lófin mi sọ́yàtọ̀ sófin ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam gẹ́gẹ́ bí Khidr alayhi salam bó ti ṣe jẹ́ ní ayé ànábì Musa alayhi salam tó jẹ́ pé kìí ṣe òfin àti ìlànà tí ànábì Musa mú wá ló ń tẹ̀lé téèyàn kan bá lérò ikú ṣeéṣe kí wọlé kan ga títí débi ife mọ́sílọ́mọ́ àbí débi pé òfin ọ̀tọ̀ ló wọ́n máa lò kì í sá kúránì tó lọ́n fi ránṣẹ́ sáà nàbì Muhammad sallallahu alaihi wasallam kì í ti súnà nàbì sallallahu alaihi wasallam ẹni tí ọba fi lè lérò bẹ́ẹ̀ fa huwa kafirun billahi al-azim onítọ̀ọ̀dì kẹfẹ́rí o tọ́ba ní bàbá kan wọ́n ti ga kọjá káwọn sálù àlá a ó di kẹfẹ́rí ipò wọn wájú ọlọ́run ti kọjá káwọn kírun máa ó di kẹfẹ́rí ibi tí bàbá ti lọ́n dé bàbá kọ́ ni wọ́n ti sọ kókó gbá wẹ ìyẹn di kèfèrí tó ń bi tọ́ gadi gadi báwo à ẹ ẹ máa ń tọ́lọ̀ sọ́fà nàbì sallallahu alaihi wasallam lọ́ni wà àbùdù rabbaka hatta ya'tiyaka al-yaqin máa ń sin títí tí kò fi dé ànábì nù sayyidul mursalin wa qa'idul awliya aṣíwájú fún gbogbo ànábì olùdarí gbogbo wàlíì ọlọ́ni máa tẹ̀lé ti dọ̀ títí tí kò dìde ìwọ wa ń kọ́ ọwọ́ ni o ti ga débi rí pé ọ̀gbọ́dọ̀ sí náà mọ́ sẹ́mi kó kúrú nù torí pọ́ dàrú fún mi kọ́lọ́ mẹ́jọ dàrú bá wa. àbí sẹ́nìkan bá sọ ike tí mo ní ìdílọ́dọ̀ ànábì sallallahu alaihi wasallam òun náà ni ilmu zahir duna ilmi batin àbí ilmu sharia ni mo ní ìdílọ́dọ̀ ànábì duna ilmi haqiqa kéèyàn sọ pé ìmọ̀tọ́ hàn ni mo ń fẹ́ lọ́dọ̀ ànábì yàtọ̀ sí mọ̀tọ́ pamọ́ ìmọ̀ ṣẹ̀rí àmọ́ ń fẹ́ lọ́dọ̀ rẹ̀ yàtọ̀ sí máa pàápàá gbogbo nǹkan wà wọ káàfẹ́ ìjọba sọ bẹ́ẹ̀ tọ̀wá kàfírò kẹfẹ́rí ni ìjọba lọ́run ànábì sallallahu alaihi wasallam ti ọkọ lé wa ọkọ sí rẹ̀ nínú gbogbo nǹkan kọ́ ọmọ tẹ̀lé tọ́lọ̀ wọn bá fi ràn àmọ́ kí lè mọ̀ fẹ́ yìí eléyìí mọ mọ fẹ́ gbà lọ́dọ̀ rẹ̀ ọ̀nà mi wà láti gbà mí dálọ̀ ọ̀nà mi náà dálọ̀ wà ní ọ̀nà mi náà tí ìbá ti ṣe pa. torí de eléyìí wọn mọ parọ́ fún yẹ pé màkà ìlú bọ́ọ̀fìn ọ̀kan ìlú bọ́ọ̀lì wọn náà bá ṣẹlẹ̀ wọn pé eléyìí kò síra rẹ̀ nìyẹn. torí de eléyìí agbọ́dọ̀ ṣọ́ra fún àwọn tí ó máa parọ́ tàn wá nínú àwọn màdìzá tó ti ṣẹlẹ̀ tí àwọn ànábì tó síwájú ó náà ní ó ń bẹ nínú wọn ẹni téèyàn ò lè ṣe èèyàn kankan ò lè ṣe kẹ́yìn ń zálẹ̀ Qur'an kẹ́ẹ̀bi sísọ àlùkùránì kalẹ̀ kálọ́ lè sọ kalẹ̀ ọwọ́ tó bá ti dàbí rọ wọn náà sọ kankan wò tó ti tó lè sọ wọn báà èèyàn tí ò jámọ̀ kankan lọ́wọ́ á lò ń jámọ̀ mẹ́wàá.

ẹ ó mú àyà kan bì àyà kan bẹ ọjà kan bẹ wúwo subhanallah ọlọmọdé akóni àwọn tí ó ti gbọrú rẹ tó ti wọn ni yẹ ọ̀rọ̀ sọ kí lórí sọ àyàfi tó bá tó wèrè bá lọ́rọ̀ làákàyè lórí iná lẹ́bi sọ pé eléyìí rọrọ̀ sọ kí lórí sọ. ìyẹn di ó di kan ó di kan bẹ fóònù ó tún ló kú sí. náà tí torí pé ẹ̀yin ti mọ̀ pé gbogbo ibi táwọn ẹbí bá kú sí ni wọ́n máa ń ṣe kíni náà máa ń ṣe wọ́n sí tó sì dá bẹ́ẹ̀ kákójọ ànábì òkúrọ́ ti yín ilé ìgbẹ́ wọ́n tètè wọ́n tètè kílẹ̀ àárín wọn wọ́n yẹ mẹ́nu bá ìsírì débẹ̀ o tí wọ́n ti bẹ́ẹ̀ débẹ̀ wọn ni ọ̀rọ̀ pọ̀ òsì sásìkò subhanallah torí di eléyìí sísọ alukurani kalẹ̀ kò sẹ́ni tó lè sè é bákan náà kómi ọmọ àtún jáde láti inú àwọn ọmọ àká láàrin ọmọ àká ta ló lè sí you can try your luck kọ́wọ́ bọ́ ní omi kárí bí ìbá ṣe tọ́ba tọ́ba lẹ̀ mọ́ ọlọ́ni ọ̀kan dalẹ̀ àbí òye wa anabi Muhammad sallallahu alaihi wa sallam wọ́n ń bẹ lẹ́yìn ibi tí kò gbóni wọ́n sì lómi díẹ̀ lọ anabi ẹgbẹ́ wa fún àwọn ẹgbẹ́ wa anabi sallallahu alaihi wa sallam ti kọ́wọ́ bọ́ ní omi wọ́n yọ ọwọ́ jáde omi sì ń sun jáde láti àárín àwọn ọmọ àká wọn sallallahu alaihi wa alihi wasallam. wọn náà wá kó lè ṣe síkà ẹbí kámẹ́rà wa ìwà ayé ọ̀pọ̀lọ́. bákan náà ta ló lè ṣe léyìí tí ìbá sọ lọ́hùn bákan náà tí wọ́n wà Nabi Isa ọmọ Maryam alayhi salam òun tiẹ̀ nínú tọ́nà wọn bá fún jíjẹ mẹ́rẹ́díza òun náà ní ìbẹ̀rọ̀ ẹ̀kẹ́mẹ́hì àwọn afọ́jú àwòrán sàn wal abarọ́sì àwọn adẹ́tẹ̀ awò wọn sàn ta ló lè tẹ̀lé yìí torí ẹ ló ti dẹ́kítẹ́ nìkan máa ń pariwo tó ní alẹ́ òní o ẹ máa rúgbó ẹ máa rí kíní o gbogbo ẹ máa tẹ̀lé òwúrú bíi kíni pé òkú ají afọ́jú aríran àrùn àdìdín adẹ́tẹ̀ ńkọ́ agbádùn òwúrú ẹ̀yin náà kó ti mà. wípé àyè wà ló ti gbọ́n wọn afọ́jú wà fá kọ́dà ìyànà kan tó wà sáńpé ní afọ́jú gbogbo àwọn afọ́jú yìí náà wọ́n náà fẹ́ ríran fá wọ́n náà fẹ́ lóòótọ́ wọn tó fọ́ pawó àmọ́tọ́wá ní láàrin ó tẹ́ máa pa àti kẹ́ ẹ ni o ẹ ọbẹ̀ àwọn eléyìí ò ríran làwọn lójú kárí rọ ètò ní àrò àárín èyí ti kọ́ ọmọ kan tó dé pé ẹ̀ ń parọ́ fúnra yín àbí òye ọmọ tá a gbé wá láti ilé wọn wàá pọn ìwọ ọmọ tó rìn rí yóò lòun rìn rí ó máa rìn lálẹ́ yìí ẹ̀rí kan bẹ́ẹ̀ o tó bá wá ti di tí ó rìn for the first time in life tún sáré ẹni pé rọ́ọ̀kì dìbò ìrọ̀ ẹni tí ọ̀fẹ́ tẹ̀tẹ̀ lẹ́rí ló tún á sáré ẹ̀rọ pé rọ́ọ̀kì ló dìbò ẹni tí ò ríran rí tó wá jẹ́ pé for the first time tí ò ríran láyé rẹ̀ ó tún sáré ẹ mọ̀ pé rọ burúkú ni ọwọ́ àmọ́ àmọ́ lọ kó rọ́ọ̀bù rẹ̀ nìkan lójú nínú àmọ́ wa pé ẹ kí ló kọ rẹ jàmí gbàdáì o ní rẹ lómi ti ṣe dírámà yọ àbí mùsùlùmí wọn àti jàmí gbàdáì abẹ́rẹ́ rí nǹkan mẹ́wọ́ wọn á kó rọ́ọ̀bù rẹ̀ lójú òun náà wọn ya rìn báyìí rìn báyìí kọ sáré tó sì mọ ibi táwọn afọ́jú wà olówó jókù òfurú ẹbí òkú ẹgbẹ́ àbí tútù wọ́n ètò ti tó gọ́mẹ́ta sáré lọ fẹ́ àbí ètò ìṣẹ̀ṣẹ̀ kú tí wọ́n ti tu inú wọn dùn púpọ̀ báwọn ọ̀lọ́mà. subhanallah tó èèyàn ti máa parọ́ báwọn èèyàn ló kọ́ fún un sẹ́sẹ̀ nígbà tí jésù tọ́lọ̀ wọn á fún lágbára kíkọ́ lájọ afọ́jú tọ́lọ̀ ń fún lágbára kó wa dẹ́dẹ́ kan tó a túmọ̀ sí gbogbo ọmọlẹ́yìn jésù náà ọmọ yọmọ lájú afọ́ gbogbo ọmọlẹ́yìn jésù náà ọmọ wa dẹ́dẹ́ gbogbo ọmọlẹ́yìn jésù náà lágbára kó jókòó ṣé wọ́n náà bẹ́ẹ̀ jésù àbí òye wa wàá gbọ́ pé jésù lò òjíṣẹ́ ọlọ́run eléyìí jẹ́ àmì tọ́lọ̀ ń fún tí ọmọ fi kún ọ̀rọ̀ rẹ̀ lẹ́yìn kó ti fi ọlọ́run lò ni wọ́n wá fẹ́ alukurani sọlọ fún anabi muhammed sallallahu alayhi wa alayhi wa sallam ètò ti bẹ́ẹ̀ nìkan lè mú wẹ̀wà ọ̀tà anabi lọ́lọ́ omi ti ń sun yọ láàrin àwọn ọmọ àga anabi sallallahu alayhi wa sallam ọ̀tà anabi dọ́lọ́ àwọn ilé ìjẹ́ díẹ̀ nínú àwọn mu'jizati rasul sallallahu alayhi wa sallam àwọn tí wọ́n ti rẹ̀ gẹ́gẹ́ lórí àwọn mu'jizati rasul sallallahu alayhi wa alayhi wa sallam láwọn láwọn tó wá nínú àwọn ìgbà wọ́ọ̀rọ̀ gbogbo eléyìí ọ̀sán anábì dọ́lọ̀ ṣé lílajú afọ́jú jésù ní ọ̀hán sọ̀dọ̀lọ̀ ṣé wíwá dẹ́tẹ̀ kan rẹ̀ ní ọ̀sọ̀dọ̀lọ̀ ṣé jíjí òkú tọ́lọ̀ wọn bá ní kọ́kọ́ bẹ̀rùn ó dìde ní ọ̀hán sọ jésù dọ́lọ̀ sẹ́ni kó gbogbo tí jésù ṣe pátákáfà gẹ́gẹ́ bí àwọn anábì yòókù gbogbo ẹ̀ pátábi ìdìnnìlà pẹ̀lú ìyọ̀dọ̀lọ̀ àbí bẹ́ẹ̀ kọ́ ni kò sí kan tí wọ́n lè dá sí fúnra wọn àfi pẹ̀lú ìyọ̀dọ̀lọ̀ bákan náà ẹwà anabi musa aleyhi salam anabi musa aleyhi salam ẹ rí pọpá rẹ pọpá tó ti kí tí wọn bá sọ ọ lẹ báyìí àbá ó dejò ni ó sì dejò kì í sejò lásán àtẹbí àwọn òpìdángbà táwọn náà sọ pọpá wọn sílẹ̀ síbi gbogbo ẹ náà dejò èyí tó da àmọ̀tẹ́kùn èyí tó digbá èyí tó da wo ọlọ́run ọba ní ìgbà tí wọ́n sọ ọ́ lẹ̀ yòókè yẹlò ilé ìgbìmọ̀ sẹ̀hẹ̀rẹ̀ hìm ànàhà tẹ̀sà ó wá jọ lójú ànábì Musa alayhi salam ó imaginate ẹ̀ látàrí iṣẹ́ tí wọ́n pa wípé gbogbo wọn rìn òun ti rìn lọ́ọ̀rì kankan ọlọ́wọ́n bá ní sọ́kọ̀ọ́kọ́ rẹ̀ sílẹ̀ innaka antal yawmal a'la ìwọ lọ́ka lónìí ọsọ pọpọ alẹ àbá pọpọ ti yanu gbogbo gbogbo tí àwọn baba ló ta àwọn baba sànkó àwọn baba òbí gbogbo tí wọn ti alẹ tí gbogbo yẹn wò pé ah onílò ní jẹ onílò ah, ní jẹ lóòótọ́ pọpọ anabi musa kó gbogbo ẹ ó kó omi tí ànábì musa ti tó gba ìjò mú ó di pọ̀pá padà á àwọn òkè náà nìkan ju nǹkan lọ eléyìí èsì dán fa olùkè yẹn sàárọ̀jù sáàjìjì gbogbo wọn forí balẹ̀ bá ànábì musa ni kọlu amanna bi rabbil alamin àwa gba olúwa gbogbo àgbáńlá yìí gbọ́ musa wa harun tí ọba yí wọ fìràwọ́nà kéésì wọ́n tó ń parọ́ ànàrọ̀ fúnkún làánà òkúrọ́ burúkú ọlọ́ọ̀dá wàá ni rabbi musa wà Harun olúwa Musa ní Harun bọ̀pá tí wọ́n sọ ọ́ lẹ̀ tó sì pín omi òkun ńlá tó pín sọ́nà ọ̀nà méjìlá gbogbo ọ̀kọ̀ọ̀kan nínú ọ̀nà méjèèjìlá ọwọ́ á di ka tọ́wọ́dé làwìn gẹ́gẹ́ bí àpáta ńlá tó ṣe kí ẹ̀ka kọ́ omi kùn ní kán látàrí eléyìí sínú eléyìí èyàn ó sì máa fọwọ́ ra la bí ìgbà tó ń fọwọ́ ra padà lára ìsàlẹ̀ òkun á gbẹ bí ìgbà tó ṣe kó mi ọ̀gbà bẹ̀rẹ̀. àǹtọ́ àtọ̀ lọ́sọ́dọ̀ ọlọ́run àní mọ́rọ́jìzà wọn pèlè ẹrú ọlọ́run gbogbo wọn torí gbogbo ẹni tí ìbá ti sọlọ kì í sọlọ ẹrú ọlọ́run náà ni ọmọ jẹ dídá lọ́lọ́run dá. tó anábì musa yìí náà pọpá yìí náà nípa ńgbà táwọn èèyàn rẹ̀ pariwo pé a omi àárọ̀ mi mu wàhálà yìí pọ̀ tó anábì musa rẹ̀ yìí sẹlẹ̀ ọlọ́run ọba pa aláṣẹ pé fi pọpá rẹ̀ fi ná àpáta. ǹjẹ́ àpáta kan pàtó ni àbí gbogbo àpáta ìyàpọ̀ ẹnu láàrin àwọn olùmọ̀ nípa tẹ̀síẹ̀ wọ́n fi na àpáta àpáta sì di tó mú ìṣẹ̀lẹ̀ ru omi méjìlá jáde gbogbo ẹ̀ kí fà méjìlá méjìlá méjìlá torí pé àwọn ìran àwọn ọmọ Ísírẹ́lì tí wọ́n bẹ pẹ̀lú Musa ìran méjìlá ni wọn ẹ̀yin náà sì mọ̀ wọn pé títí náà wọn pọ̀ àbí ọ̀pọ̀ torí kíjọ ọmọ bá máa ṣẹlẹ̀ méjìlá ẹ̀yà kan ọ̀nà kan ni ẹgbàá ti yẹn lórí ọ̀gbọ́dọ̀ bá wọn gbá bẹ́ẹ̀ o ẹ̀yà kan ibi ojúsùn yìí ni kẹ́yìn ò máa pọn mi ẹ má bá wọn dé bẹ́ẹ̀ o sẹ́mi pé tuma méjìlá méjìlá ẹ ṣé ìwọ ìwọ ní ìsìn wọn náà try your best try your luck lọ wá pọ̀pà kó bó di kárí jọ sẹlẹ̀ kan ru ọ̀dà nù pọ̀pà ó tún pọ́n kó bó do kò sí jọ sẹlẹ̀ wọ́n lọ àti kódà kò ní pín méjì láti pé tòtò bá ti ìkan yóò tún ara rẹ Musa ń bẹ lọ ẹgbẹ́ kù nígbà tí bàbá ànábì Mùsá wà á rí ibi gbé ọwọ́ àtẹ́gbẹ́ lè di ẹ̀ lọ́wọ́. ẹ̀yẹ wo odidi ibi tí ànábì Mùsá gbé lọ sí Nàìjíríà bí ọwọ́ ni òdi oríjìnà ó tún kọ́ bẹ̀ di oríjìnà tó kọ̀ bá ànábì Mùsá di oríjìnà ọwọ́ ńlọ́wà àrùbìlà. bẹ́ẹ̀ni gàtọ́ ti sọ pé òkà ànábì Sulemani ilé ètò ńlọ́bọ́ sí ẹ̀ òkà ilé ìjẹ̀ lọ́wọ́ bọ́ sí gbogbo àwọn òkè torí di eléyìí anabi musa alayhi salam kọ pààyàn kọ pààyàn mọ́ọ́jìzà kọ wá túmọ̀ sí pé ìwọ náà tó máa ń mú kọ̀pá kan ká máa pé ah, ah, ọmọ kọ̀pá yìí ah, ọmọ kọ̀pá yìí torí ẹ̀ ló ti jẹ́ pé Allahu Akbar ẹ̀rí pé tí àbá àtẹ̀sírì kan bá ti fẹ́ ṣe karambà níkan tó ní akọ̀pá anabi musa atara jíwó ní adàkàtọ̀ kò sí tàbí fẹ́ yé wa kò sí ní ta fẹ́ fi gìyẹn ṣe torí kẹ́nìkan náà má bàa lọ wọgbó lọ ipò nfẹ́ wá kọ̀pá látara rújú abàmì gíní bíi irú kí tí wọ́n mú rú kọ̀pá jáde lára ẹ̀ wọn náà bá máa kó kọ̀pá ká. ẹ wọ ọwọ́ ànẹ́bì Musa alayhi salam ọwọ́ tó ṣe kútu ọlọ́ni kò kì wá bíyá ó kì wá bíyá ọlọ́ni kọ́ yọ jáde ọwọ́ mọ́lẹ̀ gbó ọ̀dà bí òrùn ò àyà líle gbogbo ẹ̀ ṣebí mọ́jísà líle yẹn ta ló lè ṣe kò sẹ́ni tó ṣe àfihàn Allah Rabbul Alamin torí rẹ̀ àwọn anábì yẹn ṣe bí ẹ̀sìn ní rahman pẹ̀lú ìyọ̀ǹda ọlọ́run ọba wa ẹ̀sìn pẹ̀lú agbára tiwọn. bákan náà tí a bá wò ó àwọn karamẹ́ táwọn wá ń ṣẹlẹ̀ gbọ́wọ́ ẹni tí ò tó ànábì àwọn máa ń ṣẹlẹ̀ ni bóyá nítorí kọ́ kó lè bá àfi kí ìmánì wàlẹ́ ìyẹn kó lè lágbára sí ìwọ ò lè sọ pé màá ṣe nǹkan báyìí ìwọ gẹ́gẹ́ bí ẹni tọ́lọ̀ ṣe ń wàlẹ́ yìí rẹ̀ because you don't know you don't even know yourself o sì mọ̀ pé bóyá nǹkan lè ṣẹlẹ̀ tó nítorí délé ọlọ́wọ́ bá máa mú kó ṣẹlẹ̀ bóyá nítorí kó lè bá àfi ìmánì rẹ̀ lágbára àbí nítorí bùkátà tó ní ó lè ṣẹlẹ̀ tí wọn náà expect àmọ́ lọ́n fẹ́ fi pa àwọn ẹni tí ń dapò ọlẹ́nu mọ́ gẹ́gẹ́ bó ti ṣẹlẹ̀ sí Sa'id ibn Zayd àti Sa'd ibn Abi Waqqas nígbà tẹ́nìkan tó parọ́ mọ́ wọn wọ́n sì gbọ́wọ́ sókè wọn bẹ́ lọ àdúrà wọn ti gbà lórí rẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ lẹ́yìn bẹ́ẹ̀ nù karamati làwùlíyà tẹ̀sán pé bẹ́ẹ̀ náà ni wattaqi da'watal maghlub فإنه ليس بينها وبين الله حجاب ṣọ́ra fún ìpè ẹni tá a ṣàbò títí o torí kò sí gàgà tí ó di lọ́nà láàrin rẹ̀ sọ́lọ̀ torí ẹ̀ ṣọ́ra fún àbòsí ṣiṣe ọ mẹni tó ti kú tó bá gbọ́wọ́ sókè lẹ́sẹ̀kẹsẹ̀ ti ọ̀yà ẹni títí ọ̀wá ṣẹlẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ náà la ansurannaka walau ba'da hin bẹ́ẹ̀ lọ́wọ́ àánú hadith al-qudsi ọlọ́ni màá ràn ọ́ lọ́wọ́ mo búra pé màá ràn ọ́ lọ́wọ́ kọ́dà kọ́ bá pẹ́ yẹn ni pípé ìjọba bá ṣẹlẹ̀ yẹn látàrí pé yẹn yóò mú yẹn náà torí di eléyìí eléyìí jẹ́ ọ̀kan nínú karaman ìjó ṣẹlẹ̀ tí àwọn aṣíwájú wà ṣùgbọ́n o káwọn mọ̀ gbogbo karama tó bá ṣẹlẹ̀ sẹ́nìkan nínú ọmọlẹ́yìn àwọn ànábì lọ́jẹ́ fún ànábì rẹ̀ karama mọ́rọ́jìzà nípa nàbì rẹ̀ àbí òye wa nítorí pé kàràmáàtì ti máa ń ṣẹlẹ̀ gbowó àwọn ẹni tí ń tẹ̀lé tà nàbì kan extension mọ́rọ́jìzà ti ànàbì yẹn nítorí pé kọ̀sàdédé ṣẹlẹ̀ àyàfi látàrí gbígbàgbọ́ tí wọ́n gba ànàbì yẹn gbọ́ torí rẹ̀ la fi sọ pé ni wàlí anybody tí ń fò lójú sánmà àbí rìn lórí omi láì jẹ́ pẹ́sẹ̀ rẹ̀ wọnú omi àní pé ní wàlí o síwájú ká tó wo báwo ló ti ń ṣe láti ọlọ́run ọba sí báwo ló ti ṣe ń jìnnà ṣe ń tọ́lọ́run ọba ọ̀fẹ́ sí nítorí pé tí ọba jẹ́ni ti ń ṣe láti ọlọ́run tí ó sì jẹ́ni ti ń jìnnà ṣe ń tọ́lọ́run ọba pọ̀ fa innahu la yuqalu lahu waliyyun lillah bal huwa aduwwun lillahi wa waliyyun lish-shaytan bal laysa bimuslim. àní pé ní wọlé ọlọ́run á pè lọ́tọ̀ ọlọ́run wọlé àṣetán kódà kìí ṣe mùsùlùmí torí di eléyìí sẹ́ni kí wọ́n ti ń kankan mẹ́jọ yọ lẹ́nu síwájú kó tó wò wò torí pé yìí ti mọ̀ pé àṣetán àṣetán sẹ́rí yẹn ó ní agbára ó sì máa ń dá agbára rẹ̀ wò nínú bó ti ṣe máa ń dá agbára rẹ̀ wò oníkí àṣetán ni máa ń wọnú òòṣà èrè àwọn àtìgbèrí àwọn ọ̀sẹ̀ bọ̀ yẹn òòṣà tí wọ́n gbé kalẹ̀ èrè tí wọ́n ń bọ àṣetán ni máa ń wọnú rẹ̀ ó sì máa ń bá àwọn ẹni tí ń sin èrè yẹn sọ̀rọ̀ gbẹ́nu èrè yìí torí ẹ̀ ló ti jẹ́ pé tí àwọn ẹni tó fẹ́ sọdún eégún tí wọ́n bá lọ mẹ́kù mẹ́kọ àbí ìdáláwọn lọ ṣe òdà eégún ẹ̀rí kí wọ́n mọ̀ sọ pé eégún dáhùn wọ́n lè eégún dáhùn yẹn kò sí tó ṣòro bẹ́ẹ̀ náà torí pé àṣetọ́ọ̀nù kí ni sẹ́ẹ̀ ti ń ṣe mínísírì àṣetọ́ọ̀nù sẹ́ẹ̀ mọ̀ kó rí gúnà wọn máa pín bẹ́ẹ̀ mínísírì àṣetọ́ọ̀nù sẹ́ẹ̀ mọ̀ tó gbogbo bí ó ti dàrú náà làwọn wá ká ń torí délé kí ló lè bá ń ṣètọ́ni láti rán kan náà ọmọ rẹ̀ lọ́wọ́ nú pàǹdáhùn kọ́ ọ dá wọn lóhùn ní wọn bá ti pariwo tí wọ́n pa gbogbo ọgbọ́ ọgbà kó o kọ́ ọgbọ́ ọgbà tó ń torí délé àṣetọ́nà á máa gbẹnu àwọn òòsà tí wọ́n ń sìn yẹn sọ̀rọ̀ a sì máa ṣèdájọ́ láàrin wọn ẹ̀rí tí ń gbà mí àwọn ẹni tí ń sìn òòsà wọ́n ì bá wọn lọ síwájú òòsà lọ wá dájọ́ tòun ti gbọ́ sẹ́nìkan pé wọn pé tọ́ba ti lọ́lẹ̀ padà wá ìpá bàbá dáhùn tani bàbá tí ọba dá ṣe ló ń dá yín lóhùn tòló sì ṣèdájọ́ láàrin wọn kódà ń gbà mí àṣetán tẹ́rí yẹn a máa gbọ́ bùkátà àwọn ẹni tó ń tẹ̀lé tiẹ̀ ìgbà míì tẹ́lómi bá tọrọ lọ́dọ̀ wọn nínú àwọn ọmọlẹ́yìn rẹ̀ fóun fẹ́ ká ṣètánì ó gbé òun òun fẹ́ kó gbé òun borí atẹ́gùn kí gbogbo èèyàn máa wò ó àṣetánì ó sì gbé kí ni ṣètánì tó ṣe kí lọ́ọ̀bùn rẹ̀ ṣe tó fóun lè gbé fún lému yóò gbé nítorí pé kó lè bá àtàn sáwọn èèyàn pé ah lágbájá wàlí ni àmọ́ sẹ́wọ̀n kí n jẹ́ àtàwọn àfẹsùn òbí tí mo bá wù ilé wàlí yú aṣọ ìfọ̀ wàlí yẹ sùnù kí n ti wàlí yú rahman yóò sì gbé padà pàápàá jùlọ ó lè ní kó máa jó ó lè ní kó máa jó kó máa jó ibi tí bá ń jó àṣetáni ó gbé rí ti ń lọ lójú sánmà gbàtí bá ń sin àṣetáni ó gbé rí lójú sánmà kọ́dà àwọn ẹgbẹ́ lómi nínú wọn lọ sáyé ìlú jìnnà bí kò gbé lọ sí àràfà níjọ́ àràfà láti nàìjíríà yẹ àṣetánù gbé láti nàìjíríà yóò gbé lọ sí àràfà pé àràfà láti dé láìpẹ́ ìbáyìí kọ́dà gan-an omi kẹta ń pín bí àwa náà bá wọn mú àwọn ẹ̀rí nǹkan bẹ̀ kọ́ ya wa lẹ́nu ẹ wò báwo ló ti súnmọ́ lọ báwo ló ti ń tẹ̀ láti ọlọ báwo ló ti ń takò ìjọlọ wọn bá ní kámẹ́sì tó eléyìí àfihàn ọ̀bọ̀yà wọlé torí di eléyìí. كالمأثور عن سالف الأمم في سورة الكهف وغيرها وعن صدر هذه الأمة من الصحابة والتابعين شيخ الإسلام ابن تيمية رحمه الله ولي أما كرامات أكبر وولي سيري سيري واحد لو أما جاتو في سواجي بيت gẹ́gẹ́ bí tó ṣẹlẹ̀ sí àwọn ashabul kahf ẹ wo iye ọdún tí wọ́n ti nù sáré tí wọ́n sì ń fi mí tí wọn ò kú tí wọn ò jẹ́ra tọ́lọ̀ wọn bá tún jí wọn dìde àti tuntun ṣẹlẹ̀ sí apá kan nínú àwọn atiwájú ìjọ anabi wa Muhammad sallallahu alayhi wa alihi nínú ètò ṣẹlẹ̀ sáwọn ẹni tó síwájú wa òun ní bí Mariam nínú nínú Mariam alayhi salam ìyá anabi Isa alae salam bó ti ṣe lóyún anabi Isa láì rọ́kọ láì sọ́kọ ó karama ni àbí ti karama karama eléyìí jẹ́ ọ̀kan nínú karama tọ́nà ọba ti fáwọn tó ṣíwájú wa bákan nínú karama òun náà ní ọba tó ṣe fún Mariam ikú àsìkò lásìkò àsìkò oúnjẹ tí a ti kó ẹ̀rùn ẹ̀wẹ̀ wọ́n á rí lọ́dọ̀ rẹ̀ lásìkò ọyẹ́ torí rẹ̀ sànẹ́bí zakariya aleyhi salam ọ̀rọ̀ dojúsù òun lẹni tí ìmújẹ tọ́tọ́ka sí pé kọ́ máa mójútó ńgbà tí wọ́n ń jà sí pé ta ni ọ̀ma mójútó mariam tí ọ̀ma tọ́jú ẹ̀ òun lẹni tí ìmújẹ mú pé kọ́ máa tọ́jú ẹ̀ ó sì rẹ̀ gbogbo ẹ̀ bàbá ń gbìyànjú wọn ńlá kàkà láti máa wá tí ó jẹ wá gbogbo ìgbà kékeré kí iye bí ọmọ bá pa ṣùgbọ́n gbogbo ìgbà tí wọ́n bá ti dọ́dọ̀ rẹ̀ kullama dakhala 'alayha Zakariya al-mihraba wajada 'indaha rizqa gbogbo ìgbà tó bá ti dọ́dọ̀ rẹ̀ láyé ibi tí ó jẹ́ agbọn iwájú mọ́sálásí tí Mariam ń lò sí yóò bóúnjẹ lọ́dọ̀ rẹ̀ yóò bà párìsìkìtì síwájú ọ̀dọ́dọ̀ rẹ̀ a wọ́n mú mara sí wọ́n ní yá Mariam annalaki hada fèsì pọkàn nù ẹni dáadọ ju àti tọ́jú rẹ ní síwájú mi gbé nǹkan yìí wá. qālat huwa min 'indillāh inna Allāha yarzuqu man yashā'u bighayri ḥisāb. ó látọ̀dọ̀ ọlọ́run ti wà tirikọ́ náà wọ́n bá máa rọ ẹni tó bá fẹ́ lọ́rọ̀ láì títì o. tó ẹ̀kọ́ ńlá ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ o. qālat huwa min indillah ọlátọ̀dọ̀ ọlọ́run ló ti ń wá táwa ti gbà pé ọ̀sọ̀dọ̀ ọlọ́run láti ti ti wá. qalilun qalilun minan nasi man yu'minu bi dhalik ìyẹn díẹ̀ nú àwọn èèyàn lọ́gbà kọ́ bẹ́ẹ̀ ni. ẹlòmíì òkú tó ń bá ń dúró di min indillah ìyá tí ó jẹ́ ọ lọ kọ̀wé sí. torí ẹlẹ́sìn tí wọ́n sóògùn owó torí ẹlẹ́sìn tí wọ́n ń jalè torí ẹlẹ́sìn tí gbájú ẹ̀ pọ̀ torí ẹ̀ lẹ́sẹ̀ rí tíjàmbá pọ̀ torí ẹ̀ lẹ́sẹ̀ rí tí gbogbo èèyàn ń pé ẹ̀yìn wọ́n ti pè sùúrù léèrè kọ́ làwọn ń retí ọlọ́nṣogó kọ́yákọ́yá a'udhu billah qalat huwa min 'indillah la ta'jalanna falaysa ar-rizqu bil-'ajali فالرزق في اللوح مكتوب مع الأجل ولو صبرنا لكان الرزق يطلبنا لكنه خلق الإنسان من عجل ما كاجو ìkájú ọ̀dọ́ la torí kọ́ lọ́wọ́ bá ti kàn ó lé àrísìkì kálukú sínú lọ́wọ́ ìlàkó tá a bá ti sùúrù àrísìkì wọ̀ bá máa lé wa káàdì ìwọ́n gbà tó ṣe kí wọ́n ti ṣẹ̀dọ́ ọmọ èèyàn sínú kọ́ máa kájú iná ni wàhálà ti pọ̀ قالت هو من عند الله إن الله يرزق من يشاء bí ọba yìí rẹ̀ ṣe sá. ẹ wá wo bọ́lá wọn bá tún ṣe tó imú nǹkan wá fún Mariam ló ń jẹ lè kí ẹ sàtìkú rẹ̀. torí kẹ́lẹ́ bá a mọ̀ pé gbogbo tó bá wọ ọlọ́wọ́n bá ní ìmọ̀ àti àti bọ́ bá ti fi wù. tọ́ bákan náà nínú àwọn kan tó tún òun náà ni arákùnrin yẹn alladhi utiya ilmun min alkitab ẹni tó lọ́wọ́ bá fún nímà tọ́lọ̀ wọn bá fún nímà nípa tọ́lọ̀ ń sọ̀kalẹ̀. Asim ọmọ Barkiya nínú àwọn èèyàn tí ń bẹ ní ọ̀dọ̀ Suleiman aleyhi salam nígbà tí Suleiman sọ yìí pé tani tí ọba gbé àgọ́ ọlá Barkiya wá ẹnìkan ní akẹ́ńtó kó bí irọ́ lẹ́ máa gbé wá. eléyìí ti pẹ́ ju ẹnìkan ní tẹ́ ẹ bá yájú kẹ́ ẹ tó pàdúdé báyìí ẹ ra gà wọn adu yín tẹ́ ẹ bá tijú kẹ́ ẹ tó yà àgòdì wọn adu yín à Allah tó eléyìí náà jẹ́ karama nínú karamat al ẹnìkan wá ní karama báwo ilmu mina kìjáàbù mà lọ́lọ́sọ ṣíbi à bàbá mi ma ìsáàbì ni ìgbì ìsáàbì lọ́mọ̀ ìlàgà ń fi dé kíákíá òwúrò tí wọn náà ti mọ ìsáàbù tó bá yẹ pé wọn náà mọ ìsáàbù nǹkan burú bá wa gbé àgọ́ ọba mọ wa. ká dijú ká yájú kára kọ ọba mọ òkúrọ dúró. علم من الكتاب الكتاب هنا المراد به ما أنزله الله أني nípa tírọ̀ náà kìí ṣe kó pìdán tọba wa ní kò rí bẹ́ẹ̀ ìsáàbù lọ́mọ kò burú ṣe ìsáàbù rẹ àbọ̀ ọba àmọ̀já rí báyìí ó rò pé yé kò nídìí kẹ́kẹ́ máa wá parọ́ ẹ̀ máa ṣe pé ẹ̀ ṣàlẹ́njì ẹ̀ ní gbàgbọ́ ọba mọ̀ wá ó rò pé yé wa tọba lè tọ́lọ̀ wípọ́ ni kò burú ọba àmọ̀ ló gbé wá kárí ọba àmọ̀ lọ́nlọ́ àgàyáradùà gbé wá. sọ ìṣàmà á tẹ̀síwájú lẹ́yìn subhanahu wa ta'ala alhamdi ẹ̀ṣẹ̀ náà ńlá ìlà ìlà ẹ̀. والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن وبعد nínú àwọn kàràmẹ́sì ńláńlá tó ṣẹlẹ̀ sí àwọn ẹni tó ti síwájú jọ wáyé òun náà ni ìṣẹ̀lẹ̀ àti àwọn ọ̀sán káàdì àwọn ẹni tí wọ́n kóra wọn jọ sínú odò nítorí kí wọ́n gbé ẹ̀sìn wọn sá fún àwọn ẹni tí kò gbọ́ lọ́wọ́n ọba gbọ́ tó lọ́wọ́n bá wá kùn wọ́n lóorun tí wọ́n sì sun oorun ọgọ́rùn-ún mẹ́ta ọdún nínú kòtò yẹn láì jẹ́ pé ara wọn jẹrà láì kò sì jẹ́ pé nǹkan kan ti wọ́n wọ́n ń sùn wọ́n àrùn fún ọgọ́rùn-ún mẹ́ta ọdún eléyìí ń bẹ nínú àwọn kàràmáàtì tó tóbi púpọ̀ nínú àwọn kàràmáàtì tó ṣẹlẹ̀ òun náà ní tó ṣẹlẹ̀ tí àwọn ẹni ìsáájú nínú ìjọ anábì wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam gẹ́gẹ́ bí tó ṣẹlẹ̀ sí Al-Ala ibn al-Hadrami radiyallahu anhu àtàwọn èèyàn tí wọ́n ń bẹ pẹ̀lú rẹ̀ ní ìgbà tó lọ ń gbà fún wọn láti rìn lórí omi láì jẹ́ pé omi mú wọn ọlọ́ngbà fún wọn kíkí fún wọn rìn lórí omi nínú àwọn sàbẹ̀yìn láì jẹ́ pé omi mú wọn. bákan náà irú tó ṣẹlẹ̀ sí Umar ibn Khattab radiyallahu anhu nípa rírí tó rí àwọn ọmọ ogun Sáríyà ní ìgbà tí Umar ń bẹ lórí mímbà ní Madina anabi wa Muhammad sallallahu alayhi wa alayhi wa sallam táwọn ọmọ ogun ti ń bẹ ní na àwọnìjẹ ibẹ̀ Ọlọ́run fi wọn hàn Umar Umar ló ti wà Madina Umar wa ń sọ fún wọn pé yá Zariya al-Jabal yá Zariya ó sì wọ Zariya ibi àpáta ibi àpáta ó ń kìlọ̀ fún wa. tí wọ́n sọra láti lọ síbi tó ṣe pé wọ́n ti débi ọ̀dọ́ mu wọn subhanallah wọ́n ti padà dé Madina wọn làwọn gbọ́rọ̀ wọn. sísá táwọn ń sá kúrò láyé ibi táwọn wà táwọn sá lọ síbi tí wọ́n máa ń tọ́ka sí lọ́lọ́run fi là wọn ẹnìkan lè gbìyànjú gan lọ́wọ́ wa mẹ́ mobile phone ni náà mobile phone one thousand. three hundred even four hundred years ago sẹ́nu pé ọjọ́ yẹn ti pẹ́ so eléyìí báyìí wọ́n bẹ nínú karaman nínú karaman òun náà ní tó ṣẹlẹ̀ sí Khalid ibn al-Walid radiyallahu anhu tó ṣe pé Khalid radiyallahu anhu ó mú iwọ́ ó jẹ iwọ́ nǹkan kan òṣìṣẹ́ ó poison nǹkan kan òṣìṣẹ́ lẹ́yìn òtún àti kékeré yẹn náà tọ́ra rẹ̀ wó pé òun náà fẹ́ mà kí kàràmáàtì kí wọ́n ṣẹlẹ̀ àbí òní ṣẹlẹ̀ bóyá kàràmáàtì kó kù tòǹtòrí délé òun jẹ́ ọlọ́run bò ní kí nǹkan kún ó ṣe ìdáwọ̀ àfikásẹ̀ rẹ̀ lẹ̀ òun náà nìṣẹ̀lẹ̀ ńlá ètò ṣẹlẹ̀ tí a ti wá ju wa Umar ibn Khattab radiyallahu anhu Amr ibn al-As radiyallahu anhu wọ́n rán lọ sí Egypt kíkọ́ lọ jẹ́ gọ́vnọ̀ fún Umar ibn al ní Egypt. Amr ibn al-As radiyallahu anhu ó sì jẹ́ ẹni tó ṣe é pé <clears throat> nígbà tó dé Egypt ọba táwọn ará Egypt lọ́dọọdún wọ́n máa rúbọ fún River Nile nítorí kódò yẹn ó lè bá a máa tàn. ẹsìn mọ̀ pé ìsìlámù ti dé báyìí ìsìlámù yìí gbàgbà púpà yàtọ̀ sí lùwọ́ sí máa ṣe tóní ẹ òbúrú ìsìlámù òkú kẹ́ ẹ má sọ̀rọ̀ léyìn ẹ̀wù ìsìlámù ló pé bá kò tún á lóró ẹ̀dá kùsí lọ́ pa wọ́n fún sọ̀rọ̀ ń bẹ ní ìsìlámù o tún ní kò sí kò pé kẹ́ ẹ má ṣe eégún agboolé ẹ̀dá eégún ló pé bá ìsìlámù ti lélẹ́yìn sí nǹkan kan pa wọ́n pọ̀ nǹkan kan pa wọ́n pọ̀ Amr ọgbọ́ ó sì rí bí wọ́n ṣe máa fẹ́ ṣe pé àwọn ọmọ arúgbó kódò ọmọ pààyàn ìrúbọ kódò kódò kódò ọmọ bàá gbẹ sẹ́wọ̀n pé bí àgbóyè àwọn yẹn bá ti ma bẹ́ẹ̀ ni wọ́n máa ṣe áfùlá odò tí èsì pé Egypt ní ti ń sun àbẹ́rẹ́ màbẹ́ ọ̀gá ń wá láti Ethiopia omi ń wá láti Uganda lọ́nlọ́ àbí òye wa ó lè ṣe é ṣe kó lé pé kó tó sàn dé Egypt tí ó ti dà sínú Mediterranean Sea ó tètè kó jẹ́ pé gbogbo ọ̀nà tọ́gbà tọ́gbà tọ́gbà àwọn èèyàn ti ń lò láwọn àyíká àbí tọ́gbà yẹn wọ́n ti lò tayọ tó lè tó lè sàdé Egypt. tó àwọn ọmọ wa rúbọ sódò ṣẹ̀sùn káṣí tán gbogbo nǹkan ti dàrú ló máa wá. wọ́n á lọ bá Amr bin al-As sẹ́yìn gọ́vùnà mi ṣe o tọ̀ a máa rúbọ fọ́dọ̀ yìí torí ẹ̀ ní òjò ọgbẹ́ ẹ̀ sì máa pé kò sí sẹ̀mí fún Egypt láì sí river Nile yéésù nìkan kò sí fún Sudan náà láì sí riba Nile àmọ́ gbogbo wọn lè sẹ̀mí láì sí riba Nile torí pé tọ́lọ́mù bá fẹ́ kéèyàn sẹ̀mí kò sí nítorí pé kéèyàn má sẹ̀mí. tó bá a ṣe máa ṣe nì àwa máa kí ni Islam ó wí o. Amr ibn al-As ó ní bẹ̀ ní ìsinmi pé ẹ ti sòrò ẹ jẹ́ kí n ránṣẹ́ tó ga Umar ibn al-Khattab radiyallahu anhu ní tí wọ́n bá wú. náà tí wọ́n ti dọ́dọ̀ Umar ibn al-Khattab radiyallahu anhu Umar ibn al-Khattab ó ní sẹ́lẹ̀ máa tètè ní wọ́n níbẹ̀ ó sì kọ́ bó mú wo ni ọkọ yẹn láti ma ọmọ sí wọ river nile tó bá yẹ pé torí tó lọ́nà bá ti ń sàn máa sàn tó bá yẹ pé torí ẹ̀fọ́ tí wọ́n máa ń rú sínú rẹ̀ tí wọ́n pààyàn sínú rẹ̀ lọ́ba ti ń sàn máa sàn máa látò ní. wọ́n ti amúrò bin al-As bá débẹ̀ kó sọ lẹ́tà sínú òde ìmánì nìyẹn àbí òye kẹfẹ bíi babalóòsà kan tí wọ́n á ti kíní kẹfẹ lọ sọ bẹ́ẹ̀ àwọn àlìjẹnú àwọn ṣètánì ọ àti nkankan àgbà ah, bàbá ọgbọlọgbọ ọgbọlọgbọ gbọ Umar lè dá wa sọ yìí ọgá àgbà nínú àwọn olùgbàgbọ́ òdodo ó sì mú lẹ́tà lọ kì í ṣe pé má jẹ wọn dá kọ bẹ́ẹ̀ nù dá kọ bẹ́ẹ̀ nù sọ ẹ sọ sínú rẹ̀ òsì sínú kan ti gàrí tí àkàn máa nú so wọn lè lọ sọ bẹ́ẹ̀ wọn ti lọ sọ bẹ́ẹ̀ tí sọ bẹ́ẹ̀ tí wọn sọ bẹ́ẹ̀ báyìí omi bú yọ ni.

odò tó ṣe pé omi ibẹ̀ ọlọ́run dá fún kẹ́lẹ́ bá fi ṣàǹfààní ni kò ní nǹkan kan ṣe nínú ẹ̀dá yín yéṣù ń lọ́dá yín yéṣù ní ọ̀pá yín kò lè fún yín kò sì lè dínà mọ́ yín kí wọ́n á lè dédé nsìn tọ́lọ̀ ń dà tẹ́ fọlọ́ tó dá yín sílẹ̀. eléyìí túmọ̀ sí pé títí táwọn èèyàn fi ronú ìgbà náà la ìgbàgbọ́ kó nù gbèsè ayé wọn tí gbàgbọ́ báyìí rẹ̀ títí táwọn èèyàn tí wọ́n fi jẹ́ pé wọ́n ti làákàyè ìgbà náà ni wọ́n yéé fọ igi bọ̀ pẹ̀kọ́dọ̀ tí wọ́n padà sọ́dọ̀ ọlọ́run ọba wa. àwọn baba ńlá àwọn ti ṣẹbọ àwọn sóòsà wọ́n bodò bòkè torí pé bí làákàyè wọ́n ti ṣe máa nù. wọn à ríran wọn à gbọ́ nípa àwọn òjíṣẹ́ ọlọ́run wọn à gbọ́ nípa sẹ́tọ́nà ìfiránṣẹ́ ṣùgbọ́n àwọn ọmọ àtàrọ̀ ọmọdọ́mọ àwọn ti gbọ́ àwọn sì rí i ẹ̀dá kò sáwìí jàre ńbẹ kò sáwìí jàre torí di eléyìí wọ́n tó kù nídìí à ń tẹ̀bọ́ sọ̀lọ̀ ọ̀yọ́ àpàtì wọ́n tó kù nídìí à ń bọ́ bíbodò bọ́ ọ̀pẹ ọ̀yọ́ àpàtì kò sí ọlọ́run ọba ọba ọ̀kan ṣoṣo ọba tó ṣe pé ọ̀ràn àyàn ní kájọ́ sìn fún ọ̀ràn àyàn ní ká sì dúpẹ́ fún yálà ó dùn àbọ̀ kan ọ̀ràn àyàn ní ká tiẹ̀ bóyá dáàbò fẹ́ bọ́ sí àbí ọ̀bọ̀ sùn àbẹ́rẹ́ nìkan tó fa dúró sọ́lọ̀ wàláyé ọ̀fẹ́ tẹ́lu ibi ọ̀hún wà kankan ó ti bẹ́ẹ̀ náà lóru títí títí títí ilẹ̀ fi má but unfortunately ìgbà tó débẹ̀ wọn ò fún ọ ìgbà tó wọn bọ̀ wá fadúró wá sọ pé wọn lọ́n sí tó sí bẹ́ẹ̀ à àmì orí bú nìyẹn èyí ó tún máa dúpẹ́ fọlọ́ nípa alhamdulillah ó ní dọ́là ọ̀sẹ̀ torí pé bóyá tí nǹkan bá bọ́ sí ọ lọ́wọ́ bóyá burú ni ọba jẹ́ fún ọ láyé àti lọ́rùn wàá tún máa dúpẹ́ fọlọ́ àbí bẹ́ẹ̀ kọ́ ni àmọ́ kí ọmọ aṣọ pé hàn ah, pé tọ́lọ́wọ́ á ti dá ah, kódà kò gbọdọ̀ jáde lẹ́nu olùgbàgbọ́ òdodo torí di eléyà dúpẹ́ fọlọ́n tó ti wá mùsùlùmí adúpẹ́ fọlọ́n ọba wa tó ti wá lọ́kànnú ẹni tí ń tẹ̀lé ta nàbí wa Muhammad sallallahu alaihi wa alihi wasallam adúpẹ́ fún tí ò sí wa lọ́kànnú abọ́gibọ̀ ọ̀pẹ́ adúpẹ́ fún tí ò sí wa lọ́kàn nínú àwọn ẹni tó ṣe yí pé wọ́n fi gbogbo ọjọ́ ayé wọn rárẹ̀ ìjọsìn fún nǹkan tọ́lọ̀ ń dá wọn kọ́ lọ́wọ́ ọba sílẹ̀ àwọn ẹni tí ò ríran tí wọ́n mọ̀nà akọ́fin wọn mọ̀nà ọlọ́njà wọn náà ò ríran kó sì wọn lẹ́nu tó ti pé yọ padà sẹ̀mí mùsùlùmí yóò sì tún kú mùsùlùmí kọ́nà ọ̀bọ̀ ti gbogbo àlọ́mọ àlùjẹ́nà subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk. number one. bóyá mo wá súnmọ́ bá so àwọn àkàndé àtàǹṣòwò táwọn kò kankan wá sínú gbọmọ̀ṣọ́ so simple ìdè ni àdùn pé wọ́n bá lè ránlẹ̀ báwọn tó kù kí ni nǹkan lè máa rí fún wa tó kí ni nǹkan lè máa rí profit ṣé irú profit ti bá rí rè ṣé ó ṣé kò fún ẹ̀jẹ̀ àárọ̀. alhamdulilayi arúgbó gbọ́nà pé ọba tiwa fi sálábòsì kò jẹ́ nígbà fún pípé tó ń bá súnmọ́ bá kọ́bọ̀ wá pé kò nìkan ọmọ kọjá wọ̀lú tóbi káwọn ní ọmọ kò wọ̀lú rárá ọba tiwa máa fẹ́ lọ síwájú fún lu yóò ní kí gbogbo yín ọmọ kò wọ̀lú nítorí pé kí ìlú ọlọ síwájú lọba wà kí dàgbàsókè ọba ọmọ ìlú lọba wà kí gbogbo ọmọ ìlú ó rí ọwọ́ mú ńlọba wà torí ẹ ìlú mi lẹ bá fi ṣàpèjúwe tó bá pé ìlú mi wà tọba tí wọ́n ti yàkà tọba tí wọ́n ti fẹ́ lọ síwájú fọmọ ìlú tọba tí wọ́n ti máa fẹ́kẹ́ nìkan jẹ́ aládàáni kàjẹ́ hmm, bóyá pèjúwe lè mu àmọ́ tó gbó máa sọ òun lágbọn abẹ́rùn tán bá tù. عليه نعم الحمد لله ولن في تل سنة النبي محمد صلى الله عليه وآله وسلم طريق قلوما تلش وبرسوبة سورة القرآن سنة لما ṣé àwọn lè máa tẹ́tí gbọ́ ẹ má gbọ́ ìdọ̀tí náà kàn dà sí lórí sẹ́mi kó àkùrá nìyẹn gan fúnra rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ẹni tó sì nànà iná làwọn náà máa mú wá ṣùgbọ́n tùmọ̀ èsì rẹ̀ ni wọ́n máa fún kí súnà náà wọ́n máa mú wá ṣùgbọ́n èsì rẹ̀ ni wọ́n máa fún torí ẹ̀ ló ti jẹ́ pé dìímù o títẹ̀lé súnà kó sì máa tẹ̀lé súnà nàbì sallallahu alaihi wasallam ní ìbámu pẹ̀lú àgbọ́yé àti àlàyé àwọn tàbí kìí ṣe níbàámu pẹ̀lú àgbọ́yé àtàlàyé tèmi ṣùgbọ́n níbàámu pẹ̀lú àgbọ́yé àtàlàyé tàbí àwọn tàbí torí pé àwọn ẹlẹ́ni tó ṣe pé tá a bá gbárùkù dàgbọ́yé wọn kò ní sí ìyàpọ̀ ẹ̀nà àmọ́ tí kálukú bá lágbọ́yé tó lòun mú wa ẹ̀rí tó bá ìdí tí ọ̀rọ̀ wa fi jọra wọn ẹni pé àwọn ẹni tá a ń tẹ̀ lọ́rọ̀ wọn àwọn làwọn tó gbà wá lẹ́nu anabi sọlá àtìlẹ wọn gbà láàyè rẹ̀ lẹ́nu anabi sọlá àtìlẹ wọn ti àpláì rẹ̀ sínú gbèsè ayé wọn ènìyàn akọ ẹni tó dínkù. ìmọ̀tí wọn ní gbogbo wa kún fi wálẹ̀ ẹ̀rí pé gbogbo èèyàn ni ó di gbégi ni kálukú odò ńlá káì kálukú ọmọ mú tiẹ̀ wá kò sì sẹ́ni tí ó gbà láti sọ̀rẹ́ńdà fẹ́ lómi àbọ̀ wá. torí pé kálukú pé wọn sanwó mọ́gọ̀ ń òun náà ní làákàyè ṣùgbọ́n gbàtà bá ti padà sọ́dọ̀ àwọn sàábé tẹ̀mọ̀ kó gbogbo ẹ̀ tó ẹ̀sìn mọ̀ kó tọ̀rí kankan ní sàábé kan tí ó mú wájú àwọn ṣéwù ṣéwù lọ tòun àwọn ṣéwù yẹn fún àwọn ọ̀padà sójú sórí ọ̀rọ̀ sàábé àbí òye wa tó wọn ọ̀padà sórí ọ̀rọ̀ sàábé torí ẹ̀ ló ti jẹ́ pé à ń tẹ̀lé kìtàbù ọ̀sùnà àlà fahmi salafil ummati salih torí ẹ̀ ló ti jẹ́ pé tẹ́nìkan bá mú àyà alukurani wa pé àyà yìí tọ́ka sí kí ni àsìkò tí wàhálà ń bẹ oníkọ́ ni wọ́n sọ̀kalẹ̀ kéde ìsáànà kí làwọn sàábé sọ ń pa àyà wọn sẹ́mi pé nígbà tí inú bá fi ń jọ́kọ́ pé ṣé gbogbo nǹkan náà ni sàbí sàbí ni àgbẹ̀ yẹ gbogbo nǹkan sàbí sàbí. now number three aleykum salaam. tọ́ḿbọ̀. Thank you kò síbi tó ti lè rí gbogbo irọ́ lásán nípa fún ẹ lẹ́yìn náà kí là á fẹ́ fi ṣe alukurani ti tó àwọn ẹ má ẹ má tún alukurani muhaimina alama sabakọ humina kutu wa muhaimina nàlẹ yìí bẹ́ẹ̀ lọlọ sọ muhaimina nàlẹ yìí yẹn gbogbo gbogbo tíra tó ti síwájú kò sófin kanu tíra tó ta fẹ́ gbọ́ mọ́ kò sí lánàá kan ní síra kan tó wúlò mà àfi tálkùránì mu àlẹ́yìn ìgbà tálkùránì ti dé àbí òye wa tontori délé tó mi bá sì ń bẹ ta ni ti fẹ̀yẹ́ mọ̀ kò sí àbẹ̀tí ọ̀bà gbádùn náà. Àmójútó sẹ́ wa dáadáa àwọ̀ agbára lọ́lọ́ ní pàápàá gbígbára lè. torí pé tẹ́tà mójútó dáadáa òun nìkan ò lè pé ká ní. gbígbẹ́kẹ̀ lọ́lọ́ ń ta gbẹ́kẹ̀ lọ́lọ́ òun ni ó jẹ́ kíyàn ju wa kó bí ìsìtọ́dà. ẹ̀sìn Islam ẹ̀sìn mójútó sẹ́ni o kìí ṣẹ̀sìn jókòó tẹ́tẹ́rẹ́ o kìí ṣẹ̀sìn máa tẹ́wọ́ sáwọn èèyàn o Ànábì sallallahu alaihi wasallam wọ́n ní máa akala ahadun ta'aman qattu khayran lahu min an ya'kula min amali yadihi fa inna nabiyya allahi dawud alayhi salam kana ya'kulu min amali yadihi. èèyàn jẹun kan oúnjẹ yẹn ó dùn bí oúnjẹ tó fún rẹ̀ pèsè fún rí lọ torí pé anabi ọlọ́run dáwùd ọlọ́run kọ́ máa ba inú ogun rẹ̀ ní ti ń jẹ àwa wa ń kọ́ àyíṣà anabi kan àwa apá àní kọjúmọ́sẹ̀ wa á wa ọlọ́run ọba wa ẹ wò níbi irun jimá ọlọ́run nífẹ̀ ìdá qudiyati salatu fantashiru fil ard wabtaghu min fadlillah wadhkurullaha kathiran la'allakum tuflihun. tẹ́lẹ̀ bá ti kírun tán ẹ fọ́nká lórí lẹ̀ wọ́n jókòó ká mọ́tíláṣí o wọ́n ti kí jimá tán alhamdulillah àti kírun alhamdulillah ètò kíkọ́ fún kakọ́ ọmọ tó fúnfún wà á bẹ sẹ́kù mi fọ́tìlì náà ọlọ́run ẹ máa wá nínú àdúlọ̀ òun ẹ máa wá nínú àǹfààní láyé. ìgbà tẹ́ ń bá wa ń wá ọlọ́run tó ń kọ́ yín lọ́nà tẹ́ fi tètè rí ìtọ́pọ̀ tó sì dáa wọ́n kúrò lọ akẹ́kẹ́ yìí ẹ máa sì rántí ọlọ́run lọ́pọ̀lọpọ̀ nígbà tó ń wá rìsíkì rẹ̀ máa sì rántí ọlọ́run lọ́pọ̀lọpọ̀ kọ ọmọ fa tẹsíbà kọ ọmọ ikú ti tẹsíbì kọ ọmọ lọ wó oúnjẹ gbogbo ẹtí bá ti wá fẹ́ jáde mẹsàlásì kọ ọmọ da fún yín ọwọ́ yẹn ọmọ ròkè ẹ ní múlẹ̀ mọgbó ìwọ ńkọ́ because islam ọ̀faramọ́ kí wọ́n kàn jókòó kalẹ̀ kọ ọmọ ṣiṣẹ́ torí kí ẹni tí ó fún ọ náà bá jókòó bíi jẹ ta ni ó fún ẹnìkan kò sẹ́ni tí ó fún ẹnìkan nítorí délé kọjú mẹsẹ rẹ àmọ́ kọ bọlọ ọba dúró nítorí pé yẹn ju rẹ lásán òtò àfi kò tún pọ̀ ládùá torí ẹ̀ ló ti jẹ́ pé ẹni tó bá fẹ́ máa tà nídìí ọjà tí ń tà ẹni tó fẹ́ wọ́n máa gbéṣẹ́ wá fún un nídìí tí ọwọ́ ti ń sìn kọjá ẹni tó ṣe pé yóò mójútó sẹ́ rẹ̀ dáadáa yóò tètè máa jí lọ síbi sẹ́ rẹ̀ kó wa máa sì rántí ọlọ́run lọ́pọ̀lọpọ̀ ẹ̀ máa tó wá nù hadith ni anabi sallallahu alayhi wa sallam ولو أنكم تتوكلون على الله حق توكله لرزقكم كما يرزق الطير تغدو kìmáàsán wàtàrú òṣòbí kọ̀ọ̀nà. tó bá ti kẹ́ bọ́lọ̀ ọba dúró nípa apá bíbá dúró ni kò bá rọ̀ yín lọ́rọ̀ gẹ́gẹ́ bí títí máa rọ ẹyẹ lọ́rọ̀. ẹyẹ a máa fi àfẹ̀mọ́júmọ́ jáde kúrò lórí tẹ̀rẹ̀ àfẹ̀mọ́júmọ́. tẹ̀mọ̀ pé nu gbígbẹ́kẹ̀ lọ́lọ́ pété ẹ̀yin náà bá gbẹ́kẹ̀ lọ́lọ́ gẹ́gẹ́ bẹ́ẹ̀ yẹ títí gbẹ́kẹ̀ lọ́lọ́ inú gbígbẹ́kẹ̀ lọ́lọ́ ni kò tètè jíjáde lé kí ti kọ́ wá sùn kalẹ̀ dágbo mẹ́sàn-án àbọ̀ fún akékinlódé ana mutawakkilun ala Allah pé mo bọ́ lọ́n dúró wọ́n sọ pé anta mutawakkilun ala Allah aláìkọ́ lọ́n dúró ni ọ́ nítorí pé ń bẹ́ nínú kọ́ bọ́ lọ́n dúró kò tètè jíjáde wọ́n ní máa tètè jíjáde yóò wá jíjáde lẹ́ni tínú rẹ̀ pálá torí kò sí nǹkan kan nù rẹ̀ ètò ti jẹ lánàá ti lọ yóò jáde lẹ́ni sínú rẹ̀ pálá ìgbà tí yóò bá padà dé nírọ̀lẹ́ ìrọ̀lẹ́ ní o tó padà dé o kété kọ́ lọ bí sẹ́ ẹ bá ti di wákàtí kan mo á ìyàwó ni ẹ bá ti àwọn àlá bàbá ti lọ kété kọ́ wàá lọ aláìlọ́bọ̀ o lọ́wọ́ àti wọ́n ti ní kéèyàn ọmọọmọ padà wá àwọn ọmọ wa lé o kété kọ́ lọ kọ́ wá di pé má sẹ́lá mọ́ wọ ká ṣùgbọ́n ó rí kọ́ wà lẹ́nu sẹ́rẹ̀ lásìkò tó yẹ kọ́ wà lẹ́nu sẹ́rẹ̀ ìgbà tí ọba padà dé rọ̀lẹ́ Ànábì sallallahu alaihi ni yóò padà dé lẹ́nu tó ti yó. tẹ́lẹ̀ yìí túmọ̀ sí pé nínú pé àwa náà bọ́lọ̀ ń do káwọn tètè jíjáde ẹ̀yin náà wò ẹni tí wọ́n tètè jíjáde yóò ní ipò lójú ìyàwó ẹ̀ sá sàmánì tí wọ́n jí ọ lágbo mẹ́jọ òfi kíásùbà mẹ́jọ àbọ̀ kíásùbà òtún lọ́ọ̀rẹ́ ọ̀ fẹ́ náà mẹ́sàn-án àbọ̀ ẹ̀ ń dìde ńgbọ́ yóò tún mú pákó kan ẹ̀ ńgbọ́ ya ẹ̀ aago mẹ́wàá àwọn abẹ́sẹ̀ gbálẹ̀ rani ẹ̀ tí wọ́n ti pín gbogbo oore tán tàbẹ́ ẹ̀rí bẹ́ẹ̀ wọ́n ti pín gbogbo oore tán kí wò tó jáde tó bá tún gbogbo yẹn bá jí ó ń dàdàrà kábí báwọn táwa lẹni tí ọba lówó tó túmọ̀ sí pé wàá tètè máa jáde wàá bọ́ọ̀lù wọn bá wa dúró wàá bọ́ọ̀lù wọn bá wa dúró wàá wá jẹ́ni tó ṣe pé èso owó yẹn gan lọ fálà fún bí wípé ọbẹ̀ ọfẹ ní owó yẹn láti fi sin lọ bó lówó wàá sin lọ o bó sì lówó wàá sin lọ so ṣùgbọ́n gbogbo nǹkan tí yẹn bá wá ní nǹkan lé ayé ẹ má máa fẹ́ ti kọjá àti fetọ́ lọ nítorí pé ọ̀pọ̀lọpọ̀ ńgbà tó lówó tán